Matthew orí karùn-ún. Nígbà tí ó sì rí ọ̀pọ̀ ènìyàn, ó gun orí òkè lọ. Nígbà tí ó sì jókòó, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tọ̀ ọ́ wá. Ó sì ya ẹnu rẹ̀, ó sì kọ́ wọn wípé. Alábùkún fún ni àwọn òtòṣì ní ẹ̀mí, nítorí tiwọn ni ìjọba ọ̀run. Alábùkún fún ni àwọn ẹni tí ń káàánú, nítorí tí a ó tù wọ́n nínú. No? alábùkún fún ni àwọn ọlọ́kàn tútù nítorí wọn ó jogun ayé alábùkún fún ni àwọn ẹni tí ebi ń pa àti tí òǹgbẹ ń gbẹ sípa òdodo nítorí wọn ó yó alábùkún fún ni àwọn aláàánú nítorí wọn ó rí àánú gbà alábùkún fún ni àwọn onínú funfun nítorí wọn ó rí Ọlọ́run alábùkún fún ni àwọn onílàjà nítorí ọmọ Ọlọ́run ni a ó máa pè wọ́n. alábùkún fún ni àwọn ẹni tí a ṣe inúnibíni sí nítorí òdodo nítorí tiwọn ni ìjọba ọ̀run alábùkún fún ni ẹ̀yin nígbà tí wọ́n bá ń kẹ́gàn yín tí wọ́n bá ń ṣe inúnibíni sí yín tí wọ́n bá ń fi èké sọ̀rọ̀ búburú gbogbo sí yín nítorí èmi ẹ máa yọ̀ kí ẹ̀yin kí ó sì fò fún ayọ̀ nítorí èrè yín pọ̀ ní ọ̀run bẹ́ẹ̀ ni wọ́n ṣàṣe inúnibíni sí àwọn wòlíì tí ó ti ń bẹ ṣáájú yín ẹ̀yin ni iyọ̀ ayé ṣùgbọ́n bí iyọ̀ bá di òbu kí ni a ó fi mú un dùn kò ní lárí mọ́ bí kò ṣe pé a dàánù kí ó sì di ìtẹ̀mọ́lẹ̀ ní àtẹlẹsẹ̀ ènìyàn ẹ̀yin ni ìmọ́lẹ̀ ayé ìlú tí a tẹ̀dó lórí òkè kò lè farasin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 èmi kò wá láti parun bí kò ṣe láti múṣẹ. lóòótọ́ ni mo sáàwí fún yín títí ọ̀run òun ayé yóò fi kọjá lọ ohun kínkínní kan nínú òfin kì yóò kọjá bí ó ti wù kí ó rí títí gbogbo rẹ̀ yóò fi ṣẹ ẹnikẹ́ni tí ó bá rú ọ̀kan kínkínní nínú òfin wọ̀nyí tí ó bá sì ń kọ́ àwọn ènìyàn bẹ́ẹ̀ òun náà lè a ó pè ní kínkínní ní ìjọba ọ̀run ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ń ṣe wọ́n tí ó bá sì ń kọ́ wọn òun náà ni a ó pè ní ẹni ńlá ní ìjọba ọ̀run. nítorí mo wí fún yín bí kò ṣe pé òdodo yín bá kọjá òdodo àwọn akọ̀wé àti ti àwọn Farisí ẹ̀yin kì yóò lè dé ilẹ̀ ọba ọ̀run bí ó ti wù kí ó rí. ẹ̀yin ti gbọ́ bí a ti wí fún àwọn ará ìgbàanì pé ìwọ kò gbọ́dọ̀ pànìyàn ẹnikẹ́ni tí ó bá pànìyàn yóò wà ní ewu ìdájọ́ ṣùgbọ́n èmi wí fún yín ẹnikẹ́ni tí ó bínú sí arákùnrin rẹ̀ lásán yóò wà ní ewu ìdájọ́ àti ẹnikẹ́ni tí ó bá wí fún arákùnrin rẹ̀ pé rákà yóò wà ní ewu àjọ àwọn ìgbìmọ̀ ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá wí pé ìwọ aṣiwèrè yóò wà ní ewu ewu iná ọ̀run àpáàdì nítorí náà bí ìwọ bá mú ẹ̀bùn rẹ wá sí ibi pẹpẹ bí ìwọ bá sì rántí níbẹ̀ pé arákùnrin rẹ ní ohun kan nínú sí ọ fi ẹ̀bùn rẹ sílẹ̀ níbẹ̀ níwájú pẹpẹ sí lọ kọ́ bá arákùnrin rẹ làjàná nígbà náà ni kí o tó wá ibùn ẹ̀bùn rẹ bá ọ̀tá rẹ rẹ́ kankan nígbà tí ìwọ wà ní ọ̀nà pẹ̀lú rẹ̀ kí ọ̀tá rẹ kí ó má bàa fi ọ́ lé onídàájọ́ lọ́wọ́ onídàájọ́ a sì fi ọ́ lé tẹ́tù lọ́wọ́ a sì gbé ọ sọ sínú túbú lóòótọ́ ni mo wí fún ọ ìwọ kì yóò jáde kúrò níbẹ̀ títí ìwọ ó fi san owó kan tí ó bá kù ẹ̀yin ti gbọ́ bí a ti wí fún àwọn ará ìgbàanì pé ìwọ kò gbọ́dọ̀ ṣe panṣágà ṣùgbọ́n èmi wí fún yín ẹnikẹ́ni tí ó bá wo obìnrin kan láti ṣe ìfẹ́kùfẹ́ sí i ó ti bá a ṣe panṣágà tán ní ọkàn rẹ̀ bí ojú ọ̀tún rẹ bá mú ọ kọsẹ̀ yọ jáde kí o sì sọ ọ́ nù ó sáà ní èrè fún ọ kí ẹ̀yà ara rẹ kan kí ó ṣègbé ju kí a gbé gbogbo ara rẹ jù sí iná ọ̀run àpáàdì bí ọwọ́ ọ̀tún rẹ bá mú ọ kọsẹ̀ ké e kúrò kí o sì sọ ọ́ nù ó sáà ní èrè fún ọ kí ẹ̀yà ara rẹ kan kí ó ṣègbé ju kí a gbé gbogbo ara rẹ jù sí iná ọ̀run àpáàdì a ti wí pẹ̀lú pé ẹnikẹ́ni tí ó bá kọ aya rẹ̀ sílẹ̀ jẹ́ kí ó fi ìwé ìkọ̀sílẹ̀ lé e lọ́wọ́ ṣùgbọ́n èmi wí fún yín ẹnikẹ́ni tí ó bá kọ aya rẹ̀ sílẹ̀ bí kò ṣe nítorí àgbèrè ó mú un ṣe panṣágà ẹnikẹ́ni tí ó bá sì gbé ẹni tí a kọ̀ sílẹ̀ ní ìyàwó ó ṣe panṣágà ẹ̀yin ti gbọ́ ẹ̀wẹ̀ bí a ti wí fún àwọn ará ìgbàanì pé ìwọ kò gbọ́dọ̀ búra bí kò ṣe pé kí ìwọ kí ó sì mú ìbúra rẹ ṣẹ fún olúwa ṣùgbọ́n èmi wí fún yín ẹ má ṣe búra rárá ìbáà ṣe ìfi ọ̀run búra nítorí pé ìtẹ́ ọlọ́run ni tàbí ayé nítorí àpótí ìtìsẹ̀ rẹ̀ ni tàbí Jerúsálẹ́mù nítorí ìlú ọba ńlá ni kí o má ṣe fi orí rẹ búra nítorí ìwọ kò lè sọ irun kan di funfun tàbí dúdú ṣùgbọ́n jẹ́ kí ọ̀rọ̀ yín jẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́ nítorí pé ohunkóhun tí ó bá ju wọ̀nyí lọ nípa ibi ni ó ti wá ẹ̀yin ti gbọ́ bí a ti wí pé ojú fún ojú àti eyín fún eyín ṣùgbọ́n èmi wí fún yín ẹ má ṣe kọ̀ ibi ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá gbá ọ ní ẹ̀rẹ̀kẹ́ ọ̀tún yí ti òsì sí i pẹ̀lú bí ẹnìkan bá fẹ́ sùn ọ ní ilé ẹjọ́ tí ó sì gbà ọ ní ẹ̀wù lọ jọ̀wọ́ agbádá rẹ fún un pẹ̀lú ẹnikẹ́ni tí yóò bá fi agbára mú ọ lọ sí máìlì kan bá a dé méjì fi ẹni tí ó béèrè lọ́wọ́ rẹ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 bí ẹ̀yin bá sì ń kí kìkì àwọn arákùnrin yín kí lè ṣe ju àwọn ẹlòmíràn lọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ kí àwọn agbowó ń ṣe nítorí náà kí ẹ̀yin kí ó pé bí baba yín ti ń bẹ ní ọ̀run ti pé.